àlùjọjọ kíjọ àlùjọjọ kíjọ àlùjọjọ kíjọ àlùjọjọ kíjọ àlùjọjọ kíjọ àlùjọjọ kíjọ àlùjọjọ kíjọ everyday party house àlùjọjọ kíjọ. Monday bàdí àṣùlà. àrùjọjọ kíjọ. pàdí mi nítẹ̀lọ́rùn. àrùjọjọ kíjọ. cause this life no get formula. àrùjọjọ kíjọ. so tí má gba Grammy there's still a lot to achieve. aṣẹ̀dá má gbàgbé mi make dem put my song for repeat. motivation for the street. No friends, no folks, my G. Anyhow, we be, I go live. Touchdown, New York, Paris. Play all I need. Show me all the love that I need. Open the door with your keys. Cause I know you exist. You exist. jaja Kija. jaja Kija. jaja Kija. jaja Kija. jaja Kija. Alujaja Kija. Alujaja Kija.